يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان الحمد لله الذي يجيب المضطرين يسأله من في السماوات ومن في الأرض كل يوم هو في الشهر والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقنا فو ولا وباوة وبا الله وبا تي ومن دا gbogbo ẹni tí ẹni bá ti pè ọlọ́run ọlọ́run ọ̀dà lóhùn ẹni bá ti sá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀dà bòbò ẹni bá ti béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọlọ́run fi lè lọ́wọ́ gbogbo ẹni tára bá ní tí ń bẹ nínú ṣòro tí ń bẹ nínú nira bóyá ìbànújẹ́ ti ọkàn ni àbí àárẹ̀ tinú ara àbí kankan dàrú nínú ọ̀rọ̀ ìgbésí ayé yàn léèyàn fẹ́ kí ó létò padà òsèlè tá a máa ń sá lọ́dọ̀ rẹ̀ tó ju ọlọ́run aláàlọ́ gbogbo tó wà ní sọ́mà pátá àti gbogbo tó wà ní inú ilẹ̀ gbogbo wọn pátápátá ìní wọn ń pè ọlọ́run ìní wọn ń bẹ ọlọ́run kò sí ọ̀kan nínú ẹ̀dá ọlọ́run tọ́lọ́run dá sí mí nínú ẹranko àwọn kòkòrò àwọn ẹ̀dá ọlọ́run àlìjánu ọmọ èèyàn tí wọ́n máa ṣàdúrà sọ́dọ̀ ọlọ́run tí wọ́n máa bẹ ọlọ́run lérí alámàrí wọn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tó wá fàwá sínú àwọn tí wọ́n máa ń sá lọ bí àdúà nígbà ṣòro tí wọ́n máa ń sàdúà nígbà àdẹ́ra ọlọ́run bá aláàánú lọ́ba tá a dúpẹ́ fún gbogbo àwọn tí ó ti yé kọ́lọ́mọ́sàdì ó yé àwọn náà àwọn náà mọ̀ pé ọba aláàánú kan náà lọ́ba ọlọ́run wọ́n sì mọ̀ pé gbogbo táwọn wá ọ̀dọ̀ ọlọ́run nìkan ló wà wọ́n sì mọ̀ pé kò sẹ́ni tó lè gba wọn nínú aburú ayé àtọ̀run lẹ́yìn ọlọ́run wọ́n mọ̀ àmọ́ èṣù sọ fún wọn yìí pé igbákejì ọlọ́run tó wà igbákejì ọlọ́run ọba yẹn òun náà ni èṣù wá dájú wọn kọ́ wọ́n fi wọ́n dá àmú káàkiri ìdí wọ́n sì wà lọ Sókótó wọ́n ní bẹ ní ẹsẹ̀ Sókótó wọn Islam ẹ̀sìn aláfíà ni ọlọ́run ọba aláà tọ́wọ́ sànú àwa tó fira sínú ìlànà òjísọ́lá muhammad sallallahu alaihi wa sallam tó ṣe àdúrà ní ibi àmọ́sáré lọ tó ṣe àdúrà ní nǹkan tá a mọ mójútó tábà ti ní nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba náà lọ́ba tá a dúpẹ́ fún àpadà sí ibú àti ti gbàmọ́jọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa mọ́jà padà sẹ́yìn mọ́jà bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ ọ̀la mọ́jà bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ tawhid ọkọ̀ la ilaha illallah ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ eléyìí tí a fẹ́ fi bá ní sọ̀rọ̀ lé ní ọ náà ni al-ad'iyatu al-ma'thura عن النبي صلى الله عليه a máa mú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jáde nínú ìwé àdúrà ta ní kálọ̀lẹ́rà tí wọ́n pè ní hisnul muslim lárúbáwá rẹ̀ lélẹ́yìn èyí tí wọ́n ti ṣe tí wọ́n translate sí òyìnbó ó ti wà rẹpẹtẹ gbogbo èdè tó wà láyé táwọn mùsùlùmí ń sọ iná ni wọ́n ti translate ìwé náà sí nígbà tí àwọn èèyàn máa pàtàkì ń bá wà ń àwọn àdúrà tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tánábì fílẹ̀ fún wa tó jẹ́ pé anábì yọ nínú Qur'an àwọn míì ọlọ́run lọ́wọ́ fi máa anábì ká anábì ọmọ sọ ọkọ ma fi pè òun anábì sì fi pè é ọlọ́run sì dáhùn tá anábì tó kọ́ àwọn èèyàn yìí pé tẹ bá ní sọ̀rọ̀ báyìí ni ẹ máa wí o kò sí sínú Qur'an inú àdìsí lọ́wọ́ méjèèjì òun náà ni ìwé àdúrà mùsùlùmí kò sí ní tẹ́yàn fẹ́ kò sí ní tẹ́yàn wá kò sí ṣòro téèyàn ní téèyàn wá ní rí solúsàn nínú àkọọ́lẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam èyí tá anábí filẹ̀ fún wa liya'lam kullu muslimin anna du'a makhrajun min kulli karim gbogbo mùsùlùmí àgbáyé kálọ̀ lè mà ipe ilé ayé ilé àdánwò ni èyí tó ga jù nínú àdánwò òun náà ni àdánwò ṣẹ̀tán àtàwọn tí wọ́n bá ṣètọ́ ń ṣiṣẹ́ ṣètọ́nà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ọ̀tá àwọn ọmọ èèyàn ni wọ́n wọ́n sì dúó wípé àwọn ọba ayé jẹ́ àwọn ó sì ba ọ̀run jẹ́ ilé ayé wa kò ní rójútu ọ̀run tá ń lọ náà àwọn ṣètò bá ṣe wọ̀nà káwa lò lè mọ̀ pé gbogbo òṣòro tó yẹn máa nílé ayé àdúrà náà ni àbáyọ wàhálù lè jẹ́mí ìlmọ̀ṣáàkì gbogbo àwọn challenges tí máa ń fèsì ọmọ èèyàn láyé wọ́n ní kò sí àbáyọ kankan àfi ká lè tẹ̀ra má dùà ká lè máa lè béèrè àdúà tó bá ní í ṣe pẹ̀lú ìṣòro kọ̀ọ̀kan tá a ní kò sí ìṣòro téèyàn ní nílé ayé tá a nẹ́bí ò ti fún aládùúgbò tá a ṣe téèyàn bá máa ní ọmọ àwọn àdúrà náà kò ní í ṣe pẹ̀lú àdúrà àlìjànú kò ní í ṣe pẹ̀lú pé a máa pe àwọn ẹ̀dá ọlọ́run àbá máa pèsè àbá máa fọ èdè a máa fọhùn tá a máa túmọ̀ rẹ̀ lárúbáwá tó kílíà òun náà ni àdúrà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam àwọn fásitì tú gbogbo lárúbáwá náà wọ́n tú ta gbọ́ bàbá ti gbọ́ àmọ̀ pé a àdúrà náà ni kò wá sàdúrà kan tẹ́nìkan hun kò sá àdúrà kan tẹ́nìkan gbé kalẹ̀ tó wá ṣe déédéé àdúrà tá nábì fún wa àbí ká wá kó jù ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wa man taraka du'a tarakahullah ẹjá lọ lè mọ̀ gbogbo wa gbogbo àwọn ẹ̀dá táwọn wá bayọ táwọn wá àlékún orí táwọn fẹ́ ká burú ṣe wá látọwọ́ ipasẹ̀ èso àtàwọn ọmọ ẹ̀ ká lè mọ̀ pé bẹ́ẹ̀ bá ti gbádùn alẹ̀ ọlọ́run ó gbìyànjú lẹ̀ bọ́lá bá sì ti gbìyànjú lẹ̀ kò sí tó kù mọ́ lẹ́yìn ọlọ́run tó máa bínú sí ọ ànábì ní má lam yas'alillaha yaghdabu alayhi gbogbo ẹni tí ó bá máa ṣàdúrà kó máa béèrè tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà àpẹẹrẹ ìdínú ọlọ́run àwọn èèyàn dìde láti òru wọn sùn ìwọ sùn wọn sì ń béèrè wọn tún kásùbà tí wọn tún béèrè ìwọ kásùbà àbọ kásùbà tó dìde ńlẹ̀ wò béèrè gbogbo ẹni tí ì bá béèrè kan lọ́wọ́ ọlọ́run tí ì ṣàdúrà wọn lápẹẹrẹ ìbínú ọlọ́run ọba ní kọ́lọ́mọ òun fún yín lómi òun fún yín lóúnjẹ òun fún yín látẹ́gùn òun fún yín lálàáfíà gbogbo ètò tóun ṣe sílé ayé tẹ́ẹ̀ fi ń gbádùn ilé ayé ọlọ́run bá ní torí pẹ́ ń ṣàdúrà ni ọlọ́run tí ẹ̀ bá jẹ́ pẹ́ ń ṣàdúrà ni èmi ọ̀wá yà sí nípa yín tì mí a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní kul ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum ọlọ́run bá ní bá mi sọ fún gbogbo aráyé sọ fún wọn yí pé ma ya'bahu bikum rabbi ọba mi ní kí n sọ fún yín pé òun ọba ti yà sí yín òun kàn fi yín lẹ̀ ni ẹ má bẹnu sọ̀rọ̀ ẹ má bẹnu wàhálà òun ní kẹyìn òun ní gẹ̀yìn òun ní yà sí yín láwùlá du'a'ukum bí ìbá jẹ́ pé nítorí àdúrà tẹ̀ bí ẹ bá jẹ́ pàdúrà sẹ́ńṣe lèmi ọlọ́wọ́ bá aláàní fi ń sọ omi kalẹ̀ lèmi fún yín lóúnjẹ lèmi fún yín ní gbogbo tẹ́ńfẹ́ adigun ọlọ́wọ́ bá aláàfẹ́ ká ṣàdúrà ọlọ́ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́wọ́ bá ní ẹ máa pè mí ń dáyín lóhùn nígbà ọlọ́run ti sọ yẹn ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ẹni pé ó mójútó òfin àdúrà mọ́ pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run mọ́ pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ní ojú ibu dáwọ́ta dáàyè dáadáa ni ọlọ́run ọba ní gbogbo ẹni máa ń pè mí ọlọ́run lé mi ọ̀dà lóhùn. anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wa máa pa àwọn sàhábà láṣẹ ipe kama sadua ya amuruhum bi du'a anabi wa ni ẹ má fàdúà lẹ ẹ má sadua ẹ má sadua yìí ìtumọ̀ ẹni pé individually gbogbo alágbọ̀dọ̀ má sadua. a sì gbọ́dọ̀ mọ irú àdúrà wo láṣe lẹ́yìn náà a gbọ́dọ̀ mọ ìtumọ̀ àdúrà tá à ń ṣe kínní tá à ṣe gbogbo eléyìí ni máa ran àdúrà yàn lọ́wọ́ torí pé tá a bá ti ń pe ọlọ́run nìkan tá a sì mọ àdúrà tó yẹ ká ṣe lérí ìṣòro kọ̀ọ̀kan tẹ́nì kọ̀ọ̀kan wa táwa mójútó àdúrà yìí ẹnì kọ̀ọ̀kan wa á padà rí i pé gbígbàdúrà wà. kálukú náà fẹ́ ṣàdúrà kò sẹ́ni tí èyí ṣàdúrà lẹ́yìn yorùbá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ìdí ọ̀jádọ́ àwọ̀ gbà òun náà ni pé àdúrà tá à ń ṣe kìí ṣe tí ọlọ́run ní ká ṣe àbí ká máa ṣe lọ́nà tí ọlọ́run ọba aláwo ní ká gbà ṣe èyí náà ní sáńsà àdúrà lọ́bọ̀rọ̀ alẹ́ wọn hò kò sí nǹkan kan ẹ̀ ó ní torí kọ́lọ́run lè bá bò wọn láṣìírí ṣé ìtọ́lọ́run gbé kalẹ̀ fún wa nìyẹn ń ṣàdúrà àmọ́ gbégbọ̀n náà mí lẹ́yìn náà ẹlòmíì kò mọ àdúrà tó yẹ kó ṣe fún ṣòro kọ̀ọ̀kan kò wá sí ṣòro kan tá ànábì ọ̀kọ́ wa ládùúgbà tá a ṣe ànábì á ní ud'u Allaha ànábì ní ẹ máa dá ṣàdúrà fúnra yín ẹ máa ṣàdúrà wa antum muqinuna bil ijaba kẹ́ẹ̀sì ní ìdánilójú pàdúrà yẹn gbà tẹ́ bá ti ṣe ẹ má dá òtù àdúrà tó bá ti tẹ́wọ́ báyìí mọ̀gbọ́lọ́wọ́ bá aláwọ̀ dá ọlọ́run ó lè wá pẹ́ ó lè yá tó bá yá ó nídìí tó bá pẹ́ ó nídìí kọ́lá tọ́lọ́wọ̀n bá fún ọ ní tó ń fẹ́ lásìkò ó nídìí tọ́lọ́wọ̀n bá fún ọ rárá àdúrà yẹn ò gbé ọlọ́run fẹ́ràn àlìjáná fún ọlọ́run ni kò sádùá téèyàn ṣe ti máa gbé ó sì máa béèrè nǹkan míì ọlọ́run wá rí pé ayé tó ń béèrè yìí eléyìí kọ́kàn yẹ wá sí ìtọ́kàn fún ọ máa wá gbádùn àrẹ ọgbà nígbà míì ọlọ́run fi ṣe aburú lákò lérí ẹ kẹ̀sì ní ìdánilójú pé yọ́gbà mo fẹ́ dánwò mo fẹ́ tíráyì rẹ̀ àdúrà kọ. ọlọ́mọsá gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa àṣàdúrà àṣàdúrà yìí nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ti wá sórí ibú látara yìí máa ń pè àlìjẹ̀nú yọ́ọ́ máa ṣàdúrà kò ní mọ̀ pé ọ̀fọ̀ lòun ṣe kíni ni lòun pa ọ̀fọ̀ èdè lárúbáwá èyí ó pè orúkọ mi wọ́n pè lórúkọ Ọlọ́run èyí ni wọ́n fẹ́ yọbọ́lẹ̀ Kama dára wa láàmú wọn ojú ti là ìmọ́lẹ̀ ti dé bàmọ́ ṣáfàlì yóò mẹ́rin ọmọ ṣáfàlì yẹ kọfọ ẹni tó bá ṣetán láti fẹ́ ṣe sunna àdúrà ti wà tí ó ṣe gbogbo tí ó wálé ayé rẹ̀ yóò rí tọ́lọ́mà ti fẹ́ yóò sì lọ lè bọ́lọ̀ dáadáa ẹni bá sì ní náǹkà nílò òun fẹ́ jòkó tì bàmọ́ ṣáfàlì yẹ kọfọ ìgbé náǹkà lé àwọn bàbá lòun fẹ́ jòkó tì kí náà gbé náǹkà lé jàmá náǹkà lé òun náà ni àwọn tí wọ́n dàkọ́là wá ní tí wọ́n gbà wá lọ́dọ̀ àwọn elédè míì àbí elédè lárúbáwá àbáwọn aràn míì nínú àwọn aràn míì tí ì ṣe yorùbá à ń pè nákàlí ìwé nákàlí wà lẹ yorùbá ìwé lomi ọbẹ̀ tó fọlọ́m hundred gbogbo ẹ̀ pátápátá nákàlí èdè ká ní nákàlí ǹjẹ́ ọ̀dà kéèyàn máa ní nákàlí ilé àbí ọ̀dà ìtabàdé pé àbá ń sọ̀rọ̀ èdè wípé. nákàlí ń bẹ lọ́wọ́ ẹ̀ àfáà yẹn ní nákàlí lọ́wọ́ brọ́dà yẹn ní nákàlí lọ́wọ́ tó wá dé pé èdè làá fi ń sọ á ní kò burú torí nǹkan tí gbà wá ni ń pè ní gbà wá láti Maka gbà wá Cairo gbà wá láti gbà wá láti Morocco gbà wá láti Senegal gbà wá Kaduna oko tápà àwọn àwọn làwọn nópin bẹ lákàlí ìlọrin bẹ tèkó bẹ ọ̀yọ́ bẹ tòṣógbó àti gbọ́ kí ló wà nínú nákàlí la fẹ́ mà ṣe tó wà nínú nákàlí yẹn ṣe ọba Al-Qur'ani mu bá mu haba yapa Qur'ani àti sunna inú nákàlí yẹn ṣe kíni kákan kákan ràwé àdúrà èèyàn ràwé àdúrà yóò sì ṣokùnfà wàhálà fún yẹn nínú látara ìdí yẹn ká ń bẹ̀ tí ò sí kíní tí ò bá súnà mu àbí tọ́ yapa tọ́lọ́wọ́ bá wa. wa ilaykum ba'd al-ad'iya al-warida min al-kitab wa sunna ìwé Muslim ta ní kálọ̀ lè nílé gbogbo wa Hisnul Muslim eh, citadel of believer wọ́n máa pè ní fortress but the citadel ló gbajúmọ̀ citadel of believer Hisnul Muslim ni wọ́n pè ní Lárúbáwá Hisnul Muslim afáwà kan ló ṣe é tíra ní jẹ́ ismi muslim inú tíra yẹn ni wọ́n wá kó àwọn nákàlí tó wá látọ̀dọ̀ ànábìwá muhammad sallam wọn kò sínú ẹ̀ adẹ́gbẹ́ ìwé nákàlí tó dá lélẹ́yìn wọ́n yàtọ̀ sí ìwé nákàlí tàdìjànú tá a pè é pé pé pé tá a nẹ́rí pé ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa yóò wá bẹ̀rẹ̀ láti máa mú àwọn nǹkan tó yẹ kí á mójútó nínú àdúrà wa káfí máa pàtàkì ìwé náà ọ̀pọ̀lọpọ̀ wa a nílé àṣìwò ẹlòmíì ń ṣe wọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹlòmíì ọmọ tó máa ti ń kà ẹlòmíì ọmọ tó máa ti ń kà. alákọ̀ọ́kọ́ nínú àdúrà tí wọ́n mú wá fún wa nínú ìwé náà òun náà ni dùn áwòrán ìṣèkọ́ sí mi nà náà àdúrà tá a kọ́ ṣe tá a bá jí gbàrà ọmọ ìyá mi tó bá ti lájú sí ilé ayé báyìí ó mú àdúrà bọ́nu ni alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi an-nushur wọ́n gangan ní muslim bá nàbí sẹ́mọ̀ sí ni ẹ ànábì àni mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba tó tún jí mi padà lẹ́yìn ìgbà tó ti pa mí ikú kékeré òun náà lórun ọ̀dọ̀ rẹ̀ náà lápadà padà sí tẹ́lẹ̀ àmọ́ mo dúpẹ́ tí ó mi padà lénìí o ti dúpẹ́ ìfọ́lọ̀ ní kọ́ ọmọ sẹ̀mí lérí ilẹ̀ o nídìí kọ́ ọmọ sí bẹ́ẹ̀dì mọ́ tọ́ba sí bẹ́ẹ̀dì tọ́ba sí bẹ́ẹ̀dì ìlànà àwọn kiri yóò nìyẹn àwọn tó ń sí bẹ́ẹ̀dì náà gánà láwọn ń ṣe jama wọn láwọn dúpẹ́ pé ọjọ́ ayé àwọn ṣe kíni ó lékún èyí sẹ̀kan lọ́dún lọ́mọ sí tiẹ̀ jójoojúmọ́ tọ́ba ti ń jí lẹ́yìn náà wà ní la ilaha illallah wahdahu la sharika lah lahul wa huwa ala kulli shay'in qadir subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọwà ni rabbi igfirili rabbi igfirili lọ́wọ́ka gbogbo àdúrà yẹn tán ọwà ni ọlọ́run fẹ́rí jì mí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run ti pa gbogbo rẹ̀ ó jí sáyé láì sí ẹ̀ṣẹ̀ kéékèèké kan nínú fáìlì ànábì wa ní tọ́ ọba yìí lè béèrè nǹkan lẹ́yìn ìgbà tó kàdúrà yìí tán ànábì ní ọlọ́run sì fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ànábì ní bọ́ọ̀bẹ wá dìde tọ́ wá ṣe náfìlà láka méjì ni àbójú bẹ́ẹ̀ lọ òun ṣe dábàá yìí ọlọ́run sì máa gba irun tó kí mùsùlùmí mélòó ní ṣe bọ́ọ̀dà alùsùnà mélòó ní ṣe ẹlọ́lẹ̀ wo citadel of believer òun náà ni prayer one ọwà ń bẹ̀ prayer one ẹlòmíà pé òun ọgbọ́rí ọwà ń bẹ̀ ọkàn díwẹ̀ káàkiri àṣetá ní òjì ẹsẹ kínní kò dí olówó ó mú ní sísá ní lórí fóònù rẹ̀ ìjọsẹrí gbogbo tẹyìn bá lé tọba ti jí tọba ti wúwe tí mo wú yẹn ó sábìyàn Ọlọ́run fún mi nìkan báyìí àwọn àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn wọ́n bá wọ Ọlọ́run bá bẹ́ẹ̀ ẹ̀yọ́ miami dùwáwù alhirs lẹ́yìn náà ẹja wọnú citadel of believer àwọn àdúrà tọ́lọ́run fi ń sọ ọ̀yàn kò níbi aburú ayé sẹ́mọ̀ pé bàbá tí ń jí báyìí ta ṣàdúrà yìí tán a wọlé gbọ̀nsẹ̀ àbá ní wọbẹ̀ jẹ́mọ́ sórí ilé gbọ̀nsẹ̀ tó fẹ́ wọ̀ yẹn àwọn ẹ̀dá kan wà mẹ́ alkhubus wa khaba'is wọ́n wà mẹ́ àwọn wọn ni wọ́n pè ní alkhubus àwọn náà ní àlùjànnú akọ àwọn akọ àwọn ọkùnrin dìngbàdìngbà àtàwọn àlìjánu obìnrin táwọn náà tóbi síbẹ̀ gbogbo ilé ìgbẹ́ làwọn máa ń gbé anábìrin tó bá fẹ́ wọ ọbẹ̀ ó ní bisimilá ẹsẹ̀ wo ló gbé ọbẹ̀ jama ẹsẹ̀ òsì ni ó dákun mọ́jà àlìjánu ọkọ lù ọ ẹsẹ̀ òsì náà nà síbẹ̀ ó ní bisimilá aláhùnmá ìní àwọn odòbíkà mẹ́nà lẹ́kọ́bùtì wọlé kábàáyé ọlọ́run mọ́ sádìọ́ níbi aburú àwọn àlìjánu ọkùnrin àti aburú àwọn àlìjánu obìnrin òun sì ń jáde báyìí ọgbẹ́sẹ̀ ọ̀tún jáde wọ́n wá sọ pé gufranak gufranak ọlọ́run bó sì gbé ìgbésẹ̀ kúrò lára mi gbogbo ẹ̀ṣẹ̀ tó wà nínú ayé mi tí ò jẹ́ kí n lè move dáadáa tí ò jẹ́ kí n lè tẹ̀síwájú nínú dáadáa nínú ẹ̀sìn ọlọ́mọsà gbé e kúrò nínú fáìlì mi ìtumọ̀ gufranaka tán tọrọ mọ́ kì í sí pọ́ lọ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ní tọ́lẹ́tì bọ́lọ̀ sì gbé ìgbésẹ̀ kúrò lára rẹ̀ kó gbẹ́sẹ̀ náà kúrò ní ara rẹ̀ ọwọ́ wọ tọ́lẹ̀tì òwú gangan ọwọ́ ní láti inú tọ́lẹ̀tì gan ló ti ń ro àwọn nǹkan burúkú yẹn gbàtọ́ jáde báyìí ọmọ yẹn ti kí tiẹ̀ lọ ni ẹwà àwọn tí wọ́n kọrin èṣù yẹn wọn lóhun wẹ̀ lọ́wọ́ nínú tọ́lẹ̀tì òun náà ní kíní ìwásùn la àwọn tí wọ́n kọrin èṣù yẹn tọ́lẹ̀tì kọ́ sáyé báyìí àwọn àjàndó tí wọ́n kọ́ ọlọ́mọdé alúgbàdì ṣetán ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bọ́bá ti wá kírun tán kílókù tó mú lẹ́yìn àtikáàrù bádà sọ́lá àtikáàrù rún kílókù tó mójútó àtikáàrù sọ̀bá olùmọ̀sá ètò àṣàlàyé ní jẹjọ ọkàlẹ̀ àti Allahu la ilaha illa huwa ọkàlẹ̀ Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad nínú citadel prayer 27 kẹsẹ̀ péjì o prayer ni láàmà sọ́mbì prayer 20 kíní 27 torí kọ́pì yìí máa yàtọ̀ sọ́ra wọn kò ti prayer yàtọ̀ prayer one prayer two prayer three kò yàtọ̀ ẹ̀yọ́ mọ̀ ìyá mi tó wá ti kàṣíkàṣọ bá wà ní màsáà tán èyí tó kù ní kọ jáde kọ ọmọ wa ń tọ́jẹ lọ bọ́ọ̀lù skul bọ́ọ̀lù ọ́fíìsì bọ́ọ̀lù ọjà bọ́ọ̀lù ibiṣẹ́ bọ́ọ̀lù jẹun tó bá ti fẹ́ jáde mọ́dàkẹ́ o nínú àdúrà tán Nábì ní ká máa ṣe tá bá ti fẹ́ jáde òun náà ní bísímìlá pẹ̀lú orúkọ ọlọ́run tawakalitu ala Allah mo gbára lé ọlọ́run wàlá haúlà wàlá quwwata illa billah kò sí tí ó yí padà lẹ́ni kò sí sí agbára tó lè fi yí padà lẹ́yìn agbára ọlọ́run ń jáde ìwọ ọlọ́run anábìdí mẹ́rin bá ti wí tán wọ́n mọ̀ wá sọ fún tọ̀hún mẹ́rin bá ti ń lọ láàrin ìlú òkè ta wákò fi ta bí ṣe ń lọ ẹmọ́ kọlu o ó ti wí nǹkan láàárọ̀ yìí wọ́n ti sọ ìtọ́ka yẹn ẹni wọ́n bá tọ́ka yẹn ó ti tó nísọ tí ló fi sún wọ́n sì ti fọ̀nà mọ́ bí sí ń lọ yẹ kò ní sínà kò sì ní sínrin ọ̀kọ́lẹ̀ ṣetán àṣetáni tó wà ní nílùú àṣetáni ọ̀gá àwọn àṣetáni nílùú tó wà yọmọ wa sọ fáwọn yòókù ẹ̀ ní pé tànáhà èmi ti yà fún kò gbọ́dọ̀ kọlù mí pẹ̀lú tó wù yẹn ẹ̀yin náà yago Allahu akbar anábì lọ sọfẹ́ sallallahu alaihi wasallam ó kéré àwọn èèyàn mélòó ní sékéní ìníṣe bismillah tawakalitu ala Allah wala hawla wala quwwata illa billah má gbàgbé o má gbàgbé o inú àdúrà tá níbi tó máa ń wí tó wá fẹ́ jáde anábì àni Allahumma ìwọ ọlọ́run ọba inni a'udhu bika an adilla mo pè wọ ọlọ́run mo ń bẹ̀ wọ ọlọ́run mo jẹ́ especially àsìkò tá a wáyé jama tí wọ́n bá ti jíyàn gbé báyìí ten million naira ni wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ bí ọba pé wọn ní ju ẹlẹ̀ tí wọ́n bá ti rówó yẹn pé wọ́n waste ẹ̀ àwọn kan ti dìde báyìí àti mi àtẹ̀yìn àtọmọ ọmọ wa àti fámílì àti gbogbo mùsùlùmí ọlọ́mọdé àpàdé wọn ànábì ní kọ́ ọmọ sàdúrà pé ọlọ́run mọ́jì ń sọnù mọ́jì ń sọyànù mọ́jì ń Allahumma ìní wọ́ Allahumma ìwọ́lọ́ inni a'udhu bika an adilla aw udalla mọ́jọ sọ ìyànà lẹ́ni mọ́jọ sọ mínú aw azilla aw uzalla ìwọ́lọ́ wọn bá mọ́jọ ṣiṣẹ́ lẹ́ni mọ́sí jí mọ́ àwọn èèyàn ṣiṣẹ́ aw azlima aw lámù mọ́jọ sàbòsí fẹ́ nìkan lẹ́ni mọ́jọ sàbòsí fún mi mọ́jọ wọ́n gbá mi o mọ́jọ wọ́n lomi jìbìtì mi sí lọ yọ mọ́jọ wọ́n gbá tọ́wọ́ mi mọ́jọ mi lọ gbá dàlómi mọ́jọ sàbòsí aw ajhala aw yujhala alayhi mọ́wájú wa mú gọ̀ọ́ lẹ́ni mẹ́sàn jáde wọ́n ní àwọn náà sì wá gùn ọba wọn mọ́sì jí wọ́n wọ ọmọgọ̀ sí mi méje mi náà wọ ọmọgọ̀ sẹ́lòmíì prayer eléyìí òun náà ni prayer ten ẹlẹ́ẹ̀kẹwà lọ́wà ibẹ̀ ló ti kàdúrà méjì tí mo sọ yìí tó bá ti fẹ́ jáde dákun kọ́lá nínú ìgbà wá kan wọ́n níta níbi afẹ́ kàdúrà yìí anábì owó sọ́mọ̀ allahumma inni a'udhu bika an adilla aw udalla aw azilla aw uzalla aw adlama aw udlama àwọn ajìhálà àwọn ìjìhálà aláyìí tó fi lọ tó fi dé aburú kan oníṣẹ́ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa àwátà bá ti ha káàmà lọ lè ha ní o ṣe lásìkò táwà yìí àsìkò tí ọlẹ́gẹ̀ ni lọ́jọ́ kí n gbé ìdánilẹ́kọ̀ọ́ wa pé góòdì ń bẹ lọ́wọ́ wa tí ìbá ti fi rẹ̀ ilẹ̀ ọlọ́run fi lẹ́ o wàmọ́ taraka dùn á taraka ẹni bá ti gbádùn àkàlẹ̀ ọlọ́run gbé kalẹ̀ ni ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn wa lẹ́gbà tó ti jáde lẹ́yìn tó kù ní kó sáàtì ọ̀kadà rẹ àbí kó gun ẹṣin rẹ àbí kó gun ọ̀kadà rẹ tọba ti ń jáde báyìí kí lọ́kọ̀ gùn kó gun ẹṣin <laughs> lásìkò ànábì ẹṣin ni wọ́n máa ń gùn àti làǹkúmí bọ́yọ̀ ọ̀kadà ni wọ́n fẹ́ gùn àbí àbáfẹ́ gun ẹ̀kẹ́ náà pẹ̀lú gun mọ́tò public bus àbáfẹ́ plane àbáfẹ́ gun bọ́ba ti ń jòkó lẹ̀ lérí nǹkan gùn yẹn tọ́ba ti jòkó mẹ́ tán ọgbọ́dọ̀ dákẹ́ ètò jòkó lérí ẹ̀hún tọ́lọ́wọ̀n bá rọ̀ ọ́ fún ọ yóò darí rẹ lọ́bí parun ọ̀kadà ó lè kàn yẹn lẹ́sẹ̀ kẹ̀kẹ́ lásán lè kàn yẹn lẹ́sẹ̀ téèyàn darọ ẹ̀sìn ó lè yíyan mọ́lẹ̀ téèyàn sì gbọ̀rún lọ anábì wa sallallahu alaihi wa sallam anábì ni tẹ́ bá ti wà lérí nǹkan gùn yín ẹ má gbàgbé dráìfà má gbàgbé ọ̀hún wàyàn ni wọ́n wọ ni ẹ méjèèjì ẹ má gbàgbé ìbájẹ́ wọ̀ lọ́wọ́ mọ́tò ìbájẹ́ èrò bá nìyẹn ẹ má gbàgbé bí dráìfà bá ṣe gbàgbé bí wọ́n bá sọ ọlọ́run lè fi tẹ kó fi kọ́fà dráìfà ọ̀pọ̀lọpọ̀dà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n lè má kà ń tàn wúyì àwọn tí wọ́n bá ti kà ọlọ́run fàdúrà yẹn sèfù ẹ̀ oye kí nǹkan kan bá ṣe wọ àmọ́gbà tí wọ́n ti kàwọn ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ kí ní àdúrà náà bismillah walhamdulillah subhana allati sakhkhara lana hadha wa man kunna lahu mukrinin wa inna ila rabbina lamunqalibun ẹlòmíì ti ha àmọ́ ẹbí ẹni jẹ́ olóòtú kagbé ìrántí lọ́rọ̀ yìí jẹ́ fáwọn tá a ti mà tẹ́lẹ̀ jẹ́ àlékún mímọ̀ fáwọn tá a mọ̀ agbàgbé o mọ́tò ẹlòmí ó ti dànù tako tó rántí pé àwọn ọ̀sàdúrà ọ̀ àwọn afáàdì tó bá bọ́ọ̀lẹ̀ tó fẹ́ ṣe gangan tó bá tó ń padà sí ìdúró spẹ́rìn yẹn tó tó wí. ìtumọ̀ ẹ̀hún náà ni pé pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọpẹ́ fún ọlọ́run mímọ́ fún ọlọ́run ọba ọba tọrọ nǹkan táǹgùn yìí tọrọ fún wa o ipa wọ̀ ká o àbí tọ́kadà bá yarí mọ́ ọlọ́wọ́ ìbá yẹ ká òyìnbó tó ṣe mọ́tò tí bírèkì bá fèèlì padà ọ̀ká mọ́ àfọlọ́wọ́n bá aláàdì kan lórí rescue ẹ̀ á padà wá bá wọ ọlọ́wọ́n bá o àmọ́ lè ní mọ̀jẹ̀ akú lè ní o mọ̀jẹ̀ nǹkan gùn yìí mọ̀jẹ̀ ó ṣe okùnfà ìpalára fún wa subhana lati sakhara lana hada wa ma kunna lahu mukrinin wa inna ila rabbina lamunqalibun wọ́n gbé mọ́tò fún ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́nà àmọ́lẹ̀ wọ́n padà gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n náà fúnra rẹ̀ lọ ń pọ̀ rí ọ̀dọ̀ mẹkáníìkì látara mọ́tò rẹ̀ gbà gbà gbogbo gbà wọ́n ní ká lọ́wọ́ mọ́tò lu ni ọláti máa ṣàdúrà ní kọ́lọ́mọdé àṣìrìn tọmọtọmọ o prayer ninety five lọ́wà ọ wà nínú islam muslim citadel of believer prayer ninety five lẹ́yìn náà dọ̀wọ́ àwùdó kúlù mọ́sí tó bá wà lọ tó dé padà sílé ìgbà tó fi wọlé padà àwọn àlùjànnú tó ọkùnfà gbogbo nulẹ̀ rẹ̀ wọ́n ti wà ní sitting room wọ́n ti wà ní bedroom wọ́n ti wà nínú kitchen wọ́n ti wà ní everywhere fẹ́lẹ́ bá ti jáde àwọn wọlé padà ni ànábì ní ẹ̀bẹ̀ bá ti ń wọlé báyìí tó sílẹ̀kùn báyìí ó wù kankan jáde lẹ́nu ó ní bísímìláhì wàlá jìnnà pẹ̀lú orúkọ ọlọ́run ọba la fi darí dé o àbí orúkọ ọlọ́run kò pè láàrọ̀ náà orúkọ ọlọ́run ọba ní máa sọ́yàn kì í ṣe pàrọ̀ àtúndé bísímìlá ẹgbẹ́ tá ànábì sọ àwọn abẹ́ ẹlẹ́bọ̀ yẹn àbíká kókó nàìjíríà àbíká kókó ilẹ̀ yorùbá wọ́n máa lọ kánù kan máa lọ Kaduna dá Haúsá bẹ́ẹ̀ bá ti fi ọ̀rọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ àwọn náà ti fi ilẹ̀ lọ́rùn bisimilá ẹwọ́n tí Muhammad sọ sallallahu alaihi wasallam anábì ní bisimilá pẹ̀lú orúkọ Ọlọ́run wà lájìnà láfi darí dé o wà bisimilá ìkọ́rajìnà torí pé pẹ̀lú orúkọ Ọlọ́run láti jáde tẹ́lẹ̀ kí ló sọ wá jáde orúkọ Ọlọ́run kí ló sọ padà wálé ilé tá fẹ́ wọ̀ náà kí la fẹ́ fi sọ́ra orúkọ Ọlọ́run ọwọ́ ní kátó ní kátó tó kì irú kéwú burúkú ò ní ẹ èyí tí ń kán tó tó sílẹ̀ lẹ́yìn bọ́ ni bisimilahi allah kìí ṣe pàndọ̀rọ̀ bisimilahi walajina wa bisimilahi kharajina wa ala allahi rabbina tawakkalina àwọn agbára lé ọlọ́run ọba agbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run tó bá ti wí anábìlá àwọn àlìjànú yẹn wọ́n máa jáde ìjọgba rúfin jáde ìjọgba ojú inú ilẹ̀kùn jáde owó ní rí wọn àmọ́ wọn máa jáde ní torí orúkọ ọlọ́run tó dá yẹn àdébìtẹ́ bá ti dáńbì kan àwọn àjẹ́ńtọ́ wa ń ó pòórá ni. bisimilahi walajina wa bisimilahi kharajina wa alalahi robina tawakkalina. àwọn adéwà kéékèèké náà ni àmọ́ bó ṣe kéré ohun agbára ńlá ni lẹ́yìn náà wà sálámà sí àwọn tó wà nílé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا السلام عليكم ورحمة الله وبركاته àwọn alẹ́ náà ni wà alaikum salam wa rahmatullahi wa barakatuh ọwá wọlé ọkàn wọlé okó mílò wọlé provision láìsí àtẹwà ọ̀nà ti wí wàhálà ti dé ẹ̀mọ̀ kú ṣètọ́ àtàwọn ọmọ rẹ̀ wọ́n dẹ́dẹ́ wákàkiri everywhere ni wọ́n ti dóde wá wọ́n ní tọba sì ti sọ́tán lóòótọ́ àgbà àwọn èṣù tó wà ní kàràkàrà àdúgbò yín yóò mọ̀ sọ fáwọn yòókù rẹ̀ nínú ilé yẹn pé láàmàbíta lẹ́kùn láàmàbíta lẹ́kùn gbogbo ẹni tẹ́wàá ń bí tẹ́wàá fẹ́kẹ́ jóná ẹ̀ lè sún bí lálẹ́ yìí o anábì lọ́sọ̀rọ̀ ní sọ yìí o anábì ní ìtagbà ṣètọ́ náà sọ fún wọn nìyẹn pé láàmàbíta wá fẹ́ jẹun gbà wọlé ó tún ní bísímìlá ṣètọ́ náà sọ fún wọn pé wàlá àṣà àlàkùn kò sóúnjẹ tẹ́ fẹ́ jẹ kò sóúnjẹ alẹ́ fún yín bí o ó ti sọ bísímìlá àwọn tó bá tó bísímìlá yọ̀bọ̀ jẹ tó bá ti jẹun yóò jókòó tì ọ ọmọ alálàkàlà wọ́n lè yọ àwọn rẹ lóru látọjú oorun tí wọ́n yọ ọ́ síta báyìí nítorí bá kàńtọ́ ẹ̀kọ́ kakó tó sùn àwọn àlìjànú wọ́n lè lọ́yàn lọ́rùn wọ́n máa lọ lọ́rùn báyìí tí wọ́n lóòjì tó rí nìkan lọ lọ́rùn eléyìí ṣe àṣàṣe o àwọn jínnù ni tí wọ́n ń káàkiri tí wọ́n ń ọmọ ànábì ádámà èyí tí wọ́n bá wá ránṣẹ́ oní ní jínù ni wọ́n ń pè ní àbìlù ni wọ́n ń pè ní àṣàṣí àránsí àti ti ọwọ́ jínù àti tọ́mọ àdẹ́bẹ̀ ádámà tó lè bẹ jínù kọ́lọ́mọ́tì kankan lápálára ẹni kọ̀ọ̀kan wa ọlọ́gbẹ̀rẹ̀ ọlọ́run bá wa prayer eleven nílé wa prayer kìíní eleven nínú citadel of believer hisnul muslim àdúrà kọ́bìlà tọ́à wọ́n fẹ́ jẹun ní bísímìlá ó ní alhamdulillah ó sì lè wí délẹ̀ alhamdulillah alladhi at'amani hadha wa razaqanihi min ghayri hawlin minni wala quwwa ọlọ́mọ dúpẹ́ o wà tó fún mi jẹ ó fún mi mú àdìsí kínní èmi ò lágbára àti jẹ ìlágbára àti mu agbára rẹ̀ mo fi jẹ agbára rẹ̀ mo fi mu wallahi kò sí tó lé lájẹ àfikún ọlọ́mọba aláwọ̀ fún ọ ọlọ́mọ fi bí pẹ́ nìkan kan wa ìdùwà òun náà ọwá rojọ́ tán àbí ẹsọ̀rọ̀ tán pẹ̀lú àwọn fámílì àtàwọn ọmọ ọfẹ́ lọ lè sùn sọ láwọn àlìjẹ̀nú tó jáde lẹ́ẹ̀kan wọ́n tó ń bọ̀ lóru o àtúnbọ̀ <laughs> wọ́n máa ń lọ ní ọwáyá wọn tán padà ànábì ní tó bá fẹ́ sùn oye ànábì ní kọ́ọ̀ka ayatul kursi kan Allahu la ilaha illa huwal hayyul qayyum wala ya'udu ibduhuma wa huwal aliyyul azim ayatul kursi tọba ti gbére lébẹ́ẹ̀dì rẹ̀ kọ kẹyọ kan tọba ti kẹyọ kan anábìnrin láyé sáàlà alayka minallahi hafizun ọlọ́wọ́n bá aláwọ̀ mú màláíkà kan yóò mú inú àwọn màláíkà rẹ̀ yóò ní kọ́ wá dúró nígbèrè rẹ̀ hafizun yóò wá dúró bá yọ ọmọ wòran tọba ti pé Allah tó wà nínú kùrìsì nìkan lọ́sẹ̀ kínní lọ́gbàgbọ́ kùrìsì gbọ́ lẹ́yìn ọba ayọ̀ kó àgbàdo kalẹ̀ báyìí ìdajì àpò àgbàdo wọ́n máa wá fa wá one thousand tẹ̀sùbà yóò máa mú kan síbẹ̀síbẹ̀ náà kọ́ àwọn náà padà pa àwọn àlejànú ẹ̀ wọ́n dọ̀rọ̀ ẹ̀rú torí pé wọ́n bá ti ṣe kùrìsì yù tán ẹ̀yìn ibo ní tó lọ jàmá ẹ̀yìn tó lọ dọ̀ babaláwo méjèèjì wọ́n lò ọlọ́run sì yọwọ́ kó náà ọ̀rọ̀ yẹn ni tọ́ bá ti lé dìmọ́lọ̀ nìkan ọlọ́run di ó tì ọ́ tọ́ bá ti ní man tawakkala ala shay ukila ilay àlẹ́mí yẹn bá ti gbára lé nǹkan mi àlẹ́mí lọ́lọ́wọ́ yọwọ́ náà ọ̀rọ̀ rẹ̀ ni ọlọ́wọ́ adúpẹ́ o lẹ́mí wá fi balẹ̀ àwọn mí ni wọ́n mọ̀ pé àwọn pípù yìí wọ́n ní kankan tí wọ́n ń lò fáwọn ní kò sí tá ń lò àwọn àdìkáàdù sọ́bá wal masa àwọn àdúrà tá ń lò náà ni ẹ̀mí ọ̀ balẹ̀ ẹnì kan ní dún mọ̀wúrú mọ̀wúrú yóò mọ̀ gbọ́ lágbàá àdúrà táyé kó ṣe wọ́n ní kùrìsí yìí tábà ti kà á ọlọ́run ní màláìkà kan kọ́ máa sọ wa lẹ́yìn náà a tún wá fẹ́ atẹ́gùn sí ọwọ́ atẹ́gùn tá a fẹ́ sọ́wọ́ yìí kò ní sí tọ́ḿbẹ̀ ọkàn fatẹ́gùn sọ́wọ́ ọ̀pọ̀ àwọn ọkọ̀ báyìí ọmọ ya wọ́n ní ànábì olè mọ́sẹ̀ tó bá fẹ́ sùn Rasulu sallallahu alayhi wa sallam bọ́lá òun ṣe fẹ́ràn ètò tọ́lọ́ ń dúró tì tó ànábì yóò pa owó pọ̀ báyìí yóò wá fatẹ́gùn èyí tí ò ní ní tọ́nú anabi sallallahu alaihi wasallam wọ́n ní yajma'u kaffayhi thumma yanfuthu fihima tó bá ti pa ọwọ́ rẹ̀ papọ̀ tó fatẹ́gùn sí fayaqra'u fihima yóò wá kà sínú ẹ̀ yóò kà sínú ọwọ́ yẹn kí ni wọ́n kà kul huwallahu ẹ̀yọ̀ kan kul a'udhu bi rabbil falaq ẹ̀yọ̀ kan kul a'udhu bi rabbin nas ẹ̀yọ̀ kan tó bá ka mẹ́tẹ̀ẹ̀ta tán yóò wá fi orí ẹ̀ ọmọ ya orí rẹ̀ ń rọ́bà jí dáadáa ọwọ́ fẹ́ eré ojú ọrùn àti ibi tọ́ba hàn nínú ara rẹ ọwọ́ àti ẹsẹ̀ ọ̀fọ̀wọ́ra bó ti fi ráhùn kì í ṣe àtàwọn àjẹ́ o àṣírí ni Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn àpapọ̀ àwọn àlìjànú àti gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ lọ́fíìsì èṣù àti gbogbo àwọn tí wọ́n ń pèrè ẹni láburú lóru àtàwọn ẹranko burúkú tí wọ́n máa ń rìn káàkiri àtàwọn olè tí wọ́n máa ń yalé olé amúrọ̀bà ayákìlà tí wọ́n fàyàn kó nulé wọ́n ní wọn ní dọ́dọ̀ yẹn tí lọ́ọ́ fi ṣe kíni tí lọ́ọ́ fi máa ọlọ́wọ́n sọ. tọ́ ẹ̀yọ́ màyá mi èmi ti sọ tèmi o ẹnìkan mọ̀ máa sọ pé òun ọmọ tó wọ́n ṣe ó ní bùkátà sí kọ́ ọmọ wa máa wá àwọn àfáà ká àbíkọ́ kàn gbọ́ ọ̀daràn kan lé rédíò àbí tẹlifíṣàn kó ní máa bọ̀ wá gbàdúrà lọ́dọ̀ òun ẹ wá fún ẹ̀bẹ̀ àdúrà ọ̀kan bẹ tí máa parọ́ wá yóò ní ẹ wá fún ẹ̀bẹ̀ àdúrà ní sí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sàdúrà ni tí wọ́n fi wá sọ àdé àdé bísínẹ́sì tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe ìwọ ni ọlọ́run ní ẹ pè mí gbogbo yín ọlọ́run kò sí tó burú kéèyàn lọ burú kéèyà tí kò bá ka mọ́ tí yọ̀mọ́ ti ṣe mọ́ ẹgbẹ́ tó ti mọ́ tó ń ṣe mọ́ àdúrà gan ò lè rí ṣe mọ́ ẹ̀hẹ́ wọ́n gbé ọ lọ kéèyà àbí ìrònú yẹn ti dé bí pé ọ̀ concentrate máa lérí ayé ẹ o ti wà depressed o ti fẹ́ dọ̀ ẹ̀hẹ́ wọ́n lè ṣe rúkìá fún wọn wọ́n gbé ọlọ́dọ̀ àwọn rúkìá kọ́lọ́mọjọ ọgbẹ́ni kọ̀ọ̀kan káàkiri àmọ́ tó ojú rẹ̀ sharp ọgbọ́ orí ọlẹ́nu tó fi nígbà wá ní àwọn àfáà ni wọ́n mọ́ bọ́ sàdúà ìwé sàdúà àwọn kan mẹ́rin àwọn olówó yẹn wọ́n bàjẹ́ gan kò sí àdúà lé ẹ̀ kìí ṣe kankan kọ́lá ìmí ìkírun yóò ní tòlá àfáà tí bá àwọn sàdúà lóṣooṣù ọ̀dà jòkó síbẹ̀ jòkó síbẹ̀ àbí tó bá ṣẹlẹ̀ yín pèsè wò yín pè ìmáàmù lọ́ba pè ìmáàmù lóru fóònù ọlọ ìmáàmù ti pa fóònù ẹni tí fóònù tiẹ̀ tí kì í wà ní ọ̀f ní gbogbo ìgbà téèyàn kan tá tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́sàn àti lóru Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm ẹni tí ń sùn ó fi lẹ̀ nípe nẹ́bà ìmáà nípe nẹ́bà ṣéwù ṣéwù tó náà sẹ́ sunkún darí kí bùkátà ìmáàmù náà bẹ̀lẹ̀ tó náà ti ń sunkún lọ́dọ̀ ọlọ́run lóru tí òun ti yẹn ju lè ká lè kọ́ bá sí sàdúà kásì máa ṣe ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn wa àdúrà owó ìdẹ̀lùfẹ́sà àmìnà náà wọ́n ní bọ́yá náà àkọọ́lẹ̀ ọlọ́run bọ́yá ọ̀nà tó sàdúrà ó dòrú báyìí lọ́ba lálàá burúkú wípé ẹnìkan kan lọ́rùn rẹ àbẹ́ nìkan ọkàn yóò àdá sí ọ ní máa ń lé ọ àbí bẹ́ẹ̀ sọ̀kọ́ wọ́n jù sínú kànga lọ́nlọ́dọ̀ orí rẹ̀ lẹ́ báyìí àgbàlẹ́ jẹ́ orí rẹ̀ kò ti kú kọ́dà lómi orí rẹ̀ kí wọ́n ti di lókun kò sí àwọn àrà tí àwọn àṣetánì fi ìyàn dá lójú oorun èmi sì ní tí wọ́n bá kọ́ lọ lójú oorun ọ̀rà àpẹẹrẹ rẹ̀ tó bá jí wọ́n yà yàn ń wèrè látọjú oorun wọ́n máa ń lùyàn ní látọjú oorun téèyàn sùn tí ó sì ní jí mọ́ wọ́n kàn ló sùn náà ní òní màkà àwọn ìjànú ti pa kọ́lọ́n mọ́jì ìpáyèsù kọ́kẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn olùfàwọ̀ àwọn ní tọba ti lálàkàlà nígbà míì gan olè sàtìkàr wọ́n nígbà tó ń sin ẹ̀mí rò síbẹ̀ dáadáa tó nígbà míì ẹlẹ́mí sàtìkàr pẹ̀tù yọkàn máa sàtìkàr yóò tó máa tẹfóònù ọfẹ́ sùn nìyẹn o ẹ̀yìn sàtìkàr ẹ̀mí rò sí dọ́dọ̀ ọlọ́run bóyá àdúrà yẹn strong dáadáa ìmọ̀ sẹ̀lẹ̀ nígbà míì bá ń sàdúrà ni pé ọ concentrate lérí àdúrà ọ gbà kọ́lọ̀ lọ́ ń bá sọ lásìkò tó ń wọ́n ní máa ń ṣẹlẹ̀ nígbà míì kéèyàn wá lálàkàlà lójú oorun tó bá ti lálàkàlà tó jí tó jí sílẹ̀ ayé báyìí nígbà míì ẹ máa wọ̀dì mú pẹ̀lú àdìjánú yẹn wọ́n máa lọ wọ́n náà máa lọ́wọ́ ẹ máa jàkadì gbá pàdé kódà ọ̀gánjọ́ kan ó ní òun ọbẹ̀ làwọn máa lè lòun sáré wú òun sàpadà yìí ayé nígbà míì tí tọ́ọ̀bù anísàtìkárò àbí ọgbàgbé tí wọ́n máa rìn ọmọlẹ̀ tọ́mọdé tí wọ́n mọ̀ dé alágbà pé rọ́ọ̀mù máa jáde máa dìde máa dìde ò ní pamí àwọn àti ẹlónìí àwọn jẹ́nà burúkú yẹn wọ́n jẹ́nà burúkú yẹn wọ́n ní àwọn àti ẹlónìí yẹn kí wọ́n ti dẹ́rù bàyẹn lójú oorun wọ́n ní mùsùlùmí òdodo kọ́ máa jẹ́rù ọba ànábì ní ọkàn yìí ẹnu rẹ̀ sákòsì náà ni ọwọ́ àti tafu tafu ma'arik a'udhu billahi minash shaitani rajim òun wà ní ìtọ́ díẹ̀ kìí ṣe tọ́lá balaba o yóò ní ẹ̀ta warawara kíní ìtọ́ ẹnu a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim ó di méjì a'udhu billahi minash shaitanir rajim sápò ṣẹlẹ̀ ànábì wá dáa kó tún yanáfíà lákà méjì tó bá jásìkò táwọn yanáfíà lẹ́yìn náà tó bá ti yí padà kúrò ní ẹgbẹ́ ọ̀tún tó fi sùn wọ́n ní padà sí ẹgbẹ́ ọ̀tún rẹ̀ ọ̀gbọ́dọ̀ wá sọ fẹ́ dàkà wípé ìyàwó mi wá àbú ẹ̀wá o ètí mọ́ láyé ọ̀dá o kí ló wá ṣẹlẹ̀ à òun ni wọ́n ti gé ríhun bọ́lẹ̀ ẹnìkan lè bá nẹ́bùsà sọ́là ó lóun lálàá òun wá rí eríhun tí wọ́n yí lọ nígbà tí bọ́ọ̀ bá yí lẹ́lẹ̀ anábì ní ìbílísù ni àtàwọn ọmọ ẹni anábì ní ṣetán ni nífọpọlọ rẹ ṣe léna ni tó lè bọ̀ ọ́nú jẹ́ pé onípẹ́ kú nífọpọlọ rẹ ṣe léni níbi bẹ́ẹ̀ kò sí tó burúkọ lálàkàdà wọ́n wọ́n lójọ́ káàkiri mọ́ igbe ah, aláyé wá pọ̀ o èyí gbọ́dọ̀ jáde sí rẹ o àṣetánì ń lé ọ lójú oorun ó tún wá lò lé báwọn ọmọ àṣetánì lọ́nà oko obo jẹ̀mọ́ oko ògbóhùn àwọn ọmọ bìlísì tó jòkó sí oko ládùbá ó tún wá lọlẹ̀ bá wọn àṣetánì ló mú ọ látọjú oorun lọ́dọ̀ wọn yóò sì tẹ̀lé ọ lẹ́yìn tó fi dọ̀hùn nǹkan kékeré tó yẹ kó sí ni tí nǹkan kan ò sí ní sékíní tí nǹkan kan ò ní ṣe ẹ ẹ̀yìn màá yá wa nínú ẹ̀sìn wa àlùfáàsà wàdàmù náà wọ́n ni ẹ̀yẹ́ kan yájú kọ̀ wá rọrùn sùnmọ́ eléyìí máa ṣẹlẹ̀ kọ́dà ó ṣẹlẹ̀ sí mi rí wọ́n fẹ́ẹ́ tó oṣù mẹ́fà nígbà tá a wà níbi tá a ti kéwú tí ilẹ̀ bá ti sùn báyìí ìgbà tó fi di àsìkò tí kálukú ń sùn ọ̀n yájú lágọ́ mọ́kànlá báyìí ó dàárọ̀ ó di jútì onírọ̀rùn sùn. wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ pé kì rọrùn sùn ó súnmọ́ kó ti ní í ṣe pẹ̀lú àwọn àdìjànú àbí kò tètè lọ́rùn sùn àbí tó bá ti sùn tó bá sì ti jí báyìí kò tó sùn mọ́ wọ́n ní tí wọ́n máa kà a'udhu bi kalimati llahi tammati min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wa an yahdurun bí ó sì kà náà nìyẹn wà tó fi ka mẹ́ta méje tó fi ka díẹ̀ síwájú òun kàn gbé ní fẹ́ẹ́ ọ̀kan náà àwọn àlùfáà wa ni mo ṣàlàyé fún náà wá fún mi ládùn àyè lọ́dún náà nígbà mo bẹ̀rẹ̀ sí ṣe mo bẹ̀rẹ̀ sí rọrùn sùn dáadáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa bọ́ọ̀ bá ti rọrùn sùn ti ní problem èyí ti ní problem tó bá ti rọrùn sùn. a'udhu bi kalimati llahi tammati min ghadabihi ìṣàdìwọ̀ ọlọ́run ọba pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ mọ́jìn rí bínú wọ ọlọ́run wọ̀nyí kọ́ bíi ìṣọ́ra ìfiọ́sọ́ra mọ́jìn rí ìyàwó ọlọ́run wa sharri ibadihi aburú àwọn ẹ̀dá rẹ̀ mọ́sàsọ́ mi ń bẹ̀ ọ̀mìn àmọ́sá ti ṣayatin ìkọlù àwọn àlìjànú mọ́sàsọ́ mi ń bẹ̀ lé wọn kó fún mi wà á ń yà hadurun wọ́n jẹ́ wọ́n dọ́dọ̀ mi wọ́n mi lé wọn lọ. prayer thirty lọ́wọ́ nínú citadel of believer prayer thirty ẹgbẹ́ wa dúró rún ó lè lọ fún ah, medical check up lọ́dọ̀ àwọn kan wo kí ni ń ṣẹlẹ̀ o kò lè jẹ́ pé bóyá nǹkan kan ṣe ọ́ nínú ara àmọ́ wọ́n fún ọ lóògùn ó tún lóògùn oorun ojú rẹ̀ dá wáì <laughs> ojú rẹ̀ dá wáì gbogbo àwọn ọlọ́dẹ tí lọ ládùúgbò gbogbo wọn lọ ń gbọ́ fèrè wọn nígbà tí wọ́n ṣe kíni gbogbo àwọn lọ ládùúgbò ọmọ ẹni tó wọlé gbẹ̀yìn ọmọ ẹni tó kọjá de àdó àyẹnìkọ́ máa kà ó ó ṣiṣẹ́ ju oògùn oorun lọ ọlọ́run ó lé àwọn àjànú burúkú tán dẹ́rù bá ọ tí wọ́n gbọ́rọ̀ lójú ẹ̀yìn ọlọ́run lè wọn lọ dùwà ò lè kọ́ àdúwù ọwọ́ jáde síta ọlọ́ lọ́bá rí àwọn olè lọ́ọ̀kan tí ń bọ̀ ẹ̀yọ́ màyá mi gbogbo àwọn tá à ń gbọ́ ìròyìn wọn pé wọ́n ní wọ́n ń sìnrìn àwọn náà jáde nílé báwa náà ṣe jáde ní o àánú ọlọ́run ọba ló lé wa bá ní ọjọ́ wọ́n pàdé àwa o ibi àgbàkọjá náà làwọn tàwọn náà gbà kọjá àmọ́gbàtà wo fi débẹ̀ wọ́n ti lọ àbí àwa lọ tán ni wọ́n ṣe kí ni ni wọ́n dé bí ṣe ń ṣẹlẹ̀ nìyẹn o wọ́n gbà pé ìwọ́n gbọ́n ọlọ́run ní sukú ọyọ́ o a àmọ́ ṣẹlẹ̀ nígbà mi tó rí wọn lọ́ọ̀kan pé àwọn ni wọ́n ń bọ̀ yìí àbáwọn àwọn tí wọ́n ń gbé èèyàn pa ọlọ́mọdé àmọ́ ọmọdé àpàdé wọn tọmọtọmọ àwọn kidnappers ó rí pé àwọn eléyìí tí wọ́n mú nǹkan lọ́wọ́ yìí àwọn tí wọ́n gbé yẹn pamọ́ ni gbogbo àwọn èèyàn tó bá ti rí tó ti wá rò pé ó súnmọ́ kí wọ́n fẹ́ ṣe ọ́ ní kíni sùtá àbí kí wọ́n fẹ́ ṣe ọ́ wọ̀dí sultan àbá àbí èèyàn kan tó lágbára tó lè fọwọ́ lágbá olójú tó lè fìyà jí ọ́ tẹ́nìkan kan nígbà ọlẹ́ lẹ́yìn ọlọ́ yìí sì ń bọ́ lọ́kan bóyá md ní ń bọ̀ wọ́n ò gbé bí sí ń bọ̀ yìí ah, yóò sáà kìlẹ̀ ni o bí lè sí ń bọ̀ yóò dàn kan rúlẹ̀ gbogbo àwọn aláburú tàbá aláburú náà fẹ́ sàburú fún wa tí wọ́n bá ti tàbá ti rí wọn kí wọ́n ní ká máa sọ ànábì ni ọ̀ọ̀ ní dákẹ́ o àwọn yẹn láwọn bọ̀ àwọn bọ̀ ọjà wọ́n sì jọ ọlọ́ọ̀kan pẹ̀lú àdá ọwá dákẹ́ ó ní Allahumma ìwọ ọlọ́run ọba inna naj'aluka fi nuhurihim bá wa darí ẹ̀mí wọn àwọn fi sọ́ra níbi aburú ọwọ́ wọn Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim bó ṣe wí náà nìyẹn ọlọ́run sì darí ọkàn wọn wọ́n kàn lè dọ́dọ̀ rẹ̀ kí wọ́n ní alfa ìbọ̀lẹ̀ tí bọ̀ ọ̀tọ̀ ní tẹ́fẹ́ sí tẹ́lẹ̀ ah ẹ̀mọ́rin rúmọ́ òwúlẹ̀ tí só àbíbẹ̀ sí kọ́ ah ẹ̀fọn ní kankan ọmọ fún ọlọ́wọ́ jẹmọ́ owó tipátipá tó gbọ́dọ̀ bèèrè pé sẹ́sẹ́sẹ́sẹ́ lọ́wọ́ ọlọ́run níjà pàdé wọn ọlọ́gbọ́n ọlọ́run ọba wa àìwá mọ̀ yí máa ń ṣẹlẹ̀ àwọn jẹ nípa àwọn tí wọ́n bá tèèyàn jẹ́ prayer thirty six lọ́wọ́ nínú citadel believer lẹ́yìn náà àwọn ọ̀tá wọ́n sọ fún ọ yìí pé lágbájá àwa làwọn á ń di ọ̀rọ̀ rẹ̀ á sì kó bá ọ ọgbọ́dọ̀ rẹ̀ tí wọ́n fèsì báyìí pé bọ́rọ̀ rẹ bá ti dàdó ní kọ́mpẹ́nì yìí mọ́rọ̀ síbi kan àwọn alábàtẹ́ jẹ́ ìgbélágbájá bó ṣe wà yín à ń lépa ẹ̀mí rẹ wọ́n bá ti kó àwọn alápá àwọn èèyàn láyà níbẹ̀ wọ́n wá ń di tẹ̀rẹ̀ lọ́tún wọ́n ń di tẹ̀rẹ̀ lọ́sì wọ́n sàn gbọ́ pé wọ́n ní wọ́n sàn sọ̀rọ̀ ẹláìdá wọ́n fẹ́ sábúrú fún ọ wọ́n fẹ́ pa wọ́n fẹ́ jẹ ọ́ yà níta nẹ́bí Ibrahim ṣe nítọ́ sọ nígbà wọ́n fẹ́ jù síná nígbà tó bọ́ sọ́wọ́ ọ̀tá nítọ́ sọ tọ́lọ́run fi là á lọ́wọ́ ta ni wọ́n náà sọ àwọn ìjọ ànábì náà àwọn náà ní wọ́n bọ́ sọ́wọ́ ọ̀tá nígbà wọn lọ sójú ogun wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábà lọ́sẹ̀ àwọn ọ̀tá wọn ti wá ń lọ mọ́kà wọ́n bá tún padà ife ẹja padà ọ̀pọ̀lọpọ̀ wọn ti wíìk ẹja fẹ̀ kan kú lọ lè pa gbogbo wọn mọ́ Mádínà ọlọ́wọ́n bá ní alladhina qala lahumun nasu inna an-nasa qad jama'u àwọn èèyàn tí wọ́n sọ fún pé à àwọn èèyàn tí kójọ wọ́n tún bọ̀ wá bá yín padà o fàṣọ́ùm ẹ bẹ̀rù wọn o ẹ páyà wọn o ẹ ní kẹrù ọmọ bàyán o fọ̀kọ́ọ̀lù kí làwọn àjọ ànábì sọ hasbunallahu wa ni'mal wakil wọ́n ní ọlọ́run ọba nìkan ti tó wa ó sì tó lẹ́ni tá a fẹ́ yín tì fanqalabu bi ni'matin minallahi wa fadl ọlọ́run ọba ní a sì dẹ̀ wọ́n la àwa adẹ́rùbà ọlọ́run la dẹ́rùbà wọn wọ́n sá lọ lámúyàm sásòsò ọwọ́ aburú kan ọwọ́ kan àwọn ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n sọ pé asibunallahu wa ni'mal wakil àwọn táwọn yìí wọ́n fẹ́ pẹ́rìṣì wọn pátápátá ìgbà àtànẹ́bí àtàwọn sọ̀rọ̀ àbàtò kó káwọn pa wọn nígbà wọn ni asibunallahu wa ni'mal wakil ọlọ́run dájàyà ọ̀dẹ́ sí àwọn táwọn yìí wọ́n dẹ̀ sálọ kí ni wọ́n sọ jama asibunallahu wa ni'mal wakil gbọ́n fẹ́ jọ alẹ́ Ibrahim sínú náà kílọ́sọ asibiyallahu tó lóun nìkan ni àwọn eléyìí pọ̀ náà fi ní asibunallah ọlọ́run tó wa eléyìí ní asibiyallah ọlọ́run tó mi asibiyallahu wa ni'mal wakil èyí tó bá wù kọ́ ọmọ wínú méjèèjì ó borí ọ̀tá ó nídìí ó bá tó bá ń ń tẹ̀ nǹkan ó ń jòkó lérí odó èṣù lọ́fẹ́ fi sọ́ra yẹn àṣìbùnà aláhùn anímọ̀lẹ̀wà kí ó láyẹ kọ́ ọmọ sí kíní ẹ̀kọ́ ọmọ sọ gbogbo ẹni máa ń dìtẹ̀rẹ̀ ní kọ́mpìnì wọ́n ń dìtẹ̀rẹ̀ ládùúgbò wọ́n ń dìtẹ̀rẹ̀ nínú ẹbí wọ́n ń dìtẹ̀rẹ̀ ẹ̀rìn láàrin ìlú tí wọ́n náà mọ̀ pé a ah, wàhálà wà ọ̀tá pọ̀ wọ́n ní mọ̀ wẹ̀ ṣe àgbélépọ̀tá kí lọ́ mọ sọ àṣìbí aláhùn wa tí wọ́n náà sì mà àbáwọn èèyàn tí wọ́n sẹ̀ lérí sí ọ ìwé mọ́wọ́rì àdànkan wò lára ẹ̀ kí lọ́mọ sọ jama àṣìbí aláhu wà ní malawakil àbí àṣìbúnà aláhu wà ní malawakil kí ni túmẹ̀ ọlọ́ọ̀nì kan tó mi ó sì tó lẹ́ni káfẹ́ yìí ti wo ń tọ́ sọ jáde lẹ́nu sọmọ̀kọ́ àwọn àfá àṣìbúnà aláhu wà ní malawakil láàárọ̀ ọjọ́ sunday wọ́n pọ̀ rẹpẹtẹ àṣìbúnà aláhu wà ní malawakil tó bá sì kó bẹ̀ tán kí lókùn tó máa lọ lé sí jama ẹ̀hẹ̀ kí wọ́n máa lọ lè sìngbẹ̀rẹ̀ kí wọ́n máa lọ lè kó ẹbu pé ẹ̀kọ́ là sí fọ́ tó bá fi fọ́ ẹ̀kọ́ àgbélẹ̀ pọ̀tàn ọ wà nílé rẹ̀ báyìí àwọn ọ̀tá ló sì máa kú lọ́kọ̀ọ̀kan àwọn nǹkan tá a fẹ́ rí bọ̀lẹ̀ nílẹ̀ Yorùbá nìyí adéṣin wọn lọ́rùn lọ́tọ̀ àwọn náà sọ wọ́n ní alùfitìnà ni wá ẹ̀mọ̀tẹ́gbẹ̀rẹ̀ alùfitìnà wípé a ti di fìtínà fáwọn mo ní wọn parọ́ àmọ́ àlùsúnà làwà àmọ́ fáwọn oye alùlùkíní alùlùfìtínà torí ìdí ẹbọ yẹn ni wọ́n ti ra mọ́tò ni wọ́n ti ń kọ́lé ni wọ́n ti ń jẹ èèyàn tí wọ́n bá gún tí wọ́n gún yẹn má tí wọ́n lá tí wọ́n lá yẹn má wọ́n gbà pé kò ní dá fáwọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa eléyìí òun náà ni ṣókí nínú àdúrà èyí tí a máa ń ṣe tí a bá pàdé ọ̀tá ọlọ́run gbogbo àwọn ọ̀tá ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé wọn rẹ̀yìn wa ẹ̀yìn màá yá mi nínú ẹ̀sìn wa àdúrà tí mo wí yẹn wà nínú prayer thirty six nínú citadel prayer thirty six àwọn tí wọ́n fẹ́ wò kálẹ̀ wò ìwé àdúrà yẹn dá débi pé kọ̀ọ̀kan wo pé ìṣòro wo mo ní kọ̀ọ̀kan wo kọ́ńtẹ̀ǹtì ẹ̀ ọba tí wọ́n ọkàn rí pé ah, ìṣòro báyìí àdúrà báyìí Ah, ìṣòro báyìí àdúrà báyìí láàṣẹ àyíká ah, báyìí ní sọ àdúrà báyìí ló ṣe gbogbo ẹ̀ pátápátá ní tọ́wọ́ látọ̀dọ̀ Muhammad sallallahu wa ah, ni wa sallam tí wọ́n fẹ́ Madina àti bí aláwọ̀ nínú àwọn ìṣòro tẹ́yìn gbọ́dọ̀ sádọ́ ọlọ́run ní òun náà ni kéèyàn máa ro èròkèrò nípa ọlọ́run ọ̀tọ̀ ní bá ṣe júwe bọ́lọ́run jẹ́ ọ̀tọ̀ ní bí ṣètọ́n fi ń sọ fún ọ pé ọlọ́run jẹ́ ọlọ́run wà ṣètọ́n sọ fún ọ pé kò sọ́lọ̀ wọn ní alágbára lọ́lọ́run ṣètọ́n sọ fún ọ pé ọmọdé alágbára ni gbogbo ìdí sẹlẹ̀ yọ ẹ̀kọ́ tó máa ṣe ọwọ́ àrùn èròkèrò nípa ọlọ́run ọba àlá àbí nípa àdéhùn ọlọ́run àlìjáná náà yẹn ń bẹ o iná yẹn òun rò pósó wa o sí gbogbo àwọn ilé ọlọ́wọ́ akú síná rahman rahim sí ni yóò tà ń ro èròkèrò nípa ẹ̀sìn ọlọ́run sọmọ pé tó bá ti bẹ̀rẹ̀ èròkèrò lérí imáni ẹ̀sìn lẹ́fẹ́ sí kí ni ẹ̀sìn fẹ́ bàjẹ́ nìyẹn kí ló máa ṣe ọkàn mọ́ ní a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim ipe ìjọ alìkìyàmà tàbá wà wà lìjánà àwọn apẹ́ tàbá padà wà pẹ́pẹ́pẹ́ ọlọ́run padà tún sí nǹkan mi ó lè padà kó ọkọ mẹ́wọ́ àbáwọn tó wà nínú náà ọlọ́run padà kún jáde o àwọn lẹ́bọ̀ yẹn ọjọ́ rò rògbèrò nípa òfin ọlọ́run nípa ọlọ́run sọlọ́run bá kọ̀ wá síkà kò síkà ló fún àbúrò lówó kò fún ẹ̀gbọ́n à lẹ́nu ẹ nímọ̀nù rẹ fẹ́ bọ́ nìyẹn kí ló máa ṣe a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim lẹ́yìn náà anábì ni máa sọ pé amantu billahi wa rusulihi kí ni mo pé amantu billahi wa rusulihi mo gbọ́ lọ́ngbọ́n mo ti gba àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ gbogbo tí wọ́n sọ yẹn mo ṣe rí náà nìyẹn àṣetáni a'udhu billah ọlọ́run lè kú lọ́dọ̀ mi torí tó bá ti bọkàn rẹ jẹ́ òní kírun mọ́ ó ní ọ̀sán àlùjáná ṣèbí tó dá àlùjáná lọ́dún kírun ó ní iná òṣùọ́ ṣèbí torí iná ló fi jìnnà sẹ́sẹ̀ látara bẹ́ẹ̀ yẹn máa ṣe kàtìkàtì ọ̀kan nínú àwọn àgbà adájọ́ kan ní Riyadh bẹ́ẹ̀ mo ti sọ̀rọ̀ yẹn rí àfa àgbà ni ó tún wá jẹ́ george tó jẹ́ àgbà adájọ́ tó ti pé ọmọ alukoran eh, ọmọ sunna gbogbo nǹkan ló yẹ èyí sì máa ń dájọ́ òdodo àmọ́ lọ́wọ́n fẹ́ dáwò kí làdáwò náà jama kí làdáwò náà olóhùn kan jáde ilé làárọ̀ òun kan lọ sí ọ́fíìsì òun lọ sí ọ́fíìsì rẹ̀ ó ní òbàdá àtú aṣókú fi usulil iman ó ní ṣètọ́hùn kan wá báhùn òun kan bẹ̀rẹ̀ sí ṣiyèméjì sí gbogbo àwọn ìpìlẹ̀ ẹ̀sìn tẹ́yìn gbọ́dọ̀ gbàgbọ́ kó tó lẹ́sìn èmi wàá sọ pé alukurani kì í sọ̀rọ̀ ọlọ́run sunna anabi kò sọ ìdájọ́ báyìí kò rí bẹ́ẹ̀ ìdájọ́ báyìí kò rí bẹ́ẹ̀ ọlọ́run ní àṣẹ báyìí òun rẹ̀ pọ̀ ó mú bẹ́ẹ̀. ó ní làákà ìdí ẹ̀tọ́ sẹ́kù fún un ló ń fi wá rí pé ah wàhálà ti ṣe kí ni wàhálà ti dé. nítorí òun fi ń jẹ́ èèyàn wájú ọlọ́run tóun fi ń jẹ́ èèyàn wájú àwọn èèyàn òun náà ní pẹ̀lú orúngbà láì pẹ̀lú kéwú tó ń kéyì bó sì gba ọ̀dọ̀ kan lọ́nà àwọn àlùfáà wa bọ́dá Sheikh eh, As-Salih eh, Al-Uthaymeen ó gbọ́dọ̀ bàbá lọ rahim allah ta'ala rahmatan wasa kọ́lọ̀ bá kẹ́ bàbá náà wọ́n sì rúkìá ọ̀rọ̀ rúkìá yọ abíọ́yọ ìpìlẹ̀ ní kọ́ dáadọ́ àti fúnra rẹ̀ tọ́ba wà ní pé kò gba ọmọ tó ń ṣe mọ́ kọ́ lọ fún kíni rúkìá lọ́dọ̀ àfáà sunna tó sì mọ rúkìá ṣe tó sì ní ìkìláàsì pẹ̀lú ẹ̀ kí ní àwọn ìdánfẹ́ wówó lẹ́gbẹ́ tájẹ́tì ni gbé lọ́sùn yìí iye báyìí láàrin gbogbo ẹni tí máa ń ṣe rúkìá lánìyàn gbóhùn fẹ́ káyé jọ ọlọ́run gba ìmọ́lẹ̀ kó lẹ́nu ẹ̀ wọ́n ní kan fún ọlọ́gùn fi jẹun tọ́ba nídìí ẹni tọ́ba tẹ̀ pé òun nídìí owó kó ṣe lọ́fẹ̀ẹ́ kéde pé ọmọ wa máa tàmá pé wọ́n lẹ́nìkan náà ti já wèrè ah owó ti ń pọ̀ náà ni ẹ má gbé bọ̀ ẹ má gbé bọ̀ wọ́n lẹ́nìkan ọmọ ti ń ṣe ẹ má gbé bọ̀ ẹ má gbé bọ̀ ọ̀yà ah. ó dè lọ ah. <laughs> oṣù yìí dá o ìmọ̀ni rọ́bà jẹ́ ọlọ́run yóò ìmọ̀lẹ̀ kó lẹ́nu ẹ̀ torí àdúrà ọmọ ìfẹ́ ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ ni tọmọ ìyá rẹ̀ bá fọ́ ní kankan látara pé kó fi sustain ọkọ̀ bù ọ́ ni kìí dé pé ọ wà sọ di business. sheikh ọba ka rúkìá fún àgbà adájọ́ yìí bí wọ́n ṣe ka rúkìá yẹn bẹ́ẹ̀ náà ni ẹ̀mí rẹ̀ ń balẹ̀ gbogbo tó lọ́wọ́ gbàgbọ́ tẹ́lẹ̀ wọ́n gbàgbọ́ wọ́n ní astaghfirullah astaghfirullah amantu billahi wa rusuli amantu billahi wa rusuli amantu billahi wa rusuli nítorí ọ̀sẹ̀lẹ̀ sí àgbà adájọ́ tó kíwú tó bá wọn ó lè ṣẹlẹ̀ sí wọn náà tó wọ́n ti fẹ́ ṣẹlẹ̀ kó o ti tètè gbìyànjú ẹ̀rí ẹlẹ́hà tó lóun ò lónìí kọ́ọ̀bù mọ́ wọn olùjẹ̀lú báàbù mọ́ pé skáàfù lòun fẹ́ máa lọ sí àlìjànú ọwọ́lé tán ni tó lóun ò sókè àmúlẹ́lì mọ́ àwọn èèyàn tí ń pè sínú Islam àwọn ọmọ bá Islam lọ òun wà kúrò nínú ọkọ̀ Islam ọlọ́mọdé á nínú ọkọ̀ Islam ọ̀hún àlewọ́sowọ́sà kí ẹ máa ro èrè burúkú síra rẹ̀ àdúrà rẹ̀ wà mo fẹ́ bẹ́sí kànga ẹ̀dì ń para mi kí ni n sí láyé mo ti tẹ́dọ̀ ìlàyé tó sún ìṣòro tẹ́lómi ní mẹ́wàá rẹ̀ tí fẹ́ rìn káàkiri òun sì lẹ́yọ̀ kan yóò lè kó sí kànga yóò lè pogun so yóò lè gbé nǹkan jẹ tọ́wọ́ ti sẹlẹ̀ bí àwọn olóde láàmì náà ṣètọ́nà ọ̀jìn wọ́n ní bó ṣe sílẹ̀ kan nígbà tó láláhùn bẹ́ẹ̀ náà ló ṣe tẹ́mi rẹ̀ bá ti ń kọ́ láṣẹ lọ́lẹ̀ para rẹ̀ rún ọ̀yá àlè ń ti hàr lè dúró ẹ sínú kínní Eh, lọ́lẹ̀ jáde àwọn mọ́tò lẹ́nu ẹnìkan ṣẹ́ni kílìpù kan sí mi níjẹta ọmọ yín dí àlọ́mọ yẹn ọwọ́ gun eré rúfin ó gun eré ilé lọ lókè sẹ́mọ̀ pé òpó náà ti wá náà àti tí wọ́n fẹ́ jọra wọn àìsẹ̀sán wà lókè ọwọ́ gun ọwọ́ gun òkè lọ ọkàn lọ lè fọwọ́ mú tẹ́ńsàn yẹn yìí sì ń jóná ṣòkòtò rẹ̀ sì gbiná eruku sì jọlá rẹ̀ yìí sì ń jóná ní tó fi wá rí bọ́lẹ̀ bó ṣe fẹ́ máa lọ bí wáyà yẹn làwọn tó wá ń sẹ́ni ní káì káì káì káì káì kọ̀gbọ́n mọ́ ẹ̀mí tí ó ti ẹ̀mí èṣù tó ti dìde mọ́ lọ́kàn yẹn wọ́n padà mọ́ ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n pé káì káì káì kọ̀ dáhùn <laughs> ẹ bá sì wò ó sí olójú olétí ọlẹ́sẹ̀ ìwọ́n lóorin lókè fún rẹ̀ bóyá oore kan ní retí tí o ti rí bóyá kankan ní fẹ́ tí o ti ní ó lè fẹ̀mí ẹ̀sọ̀fò ó wá kúrò nínú náà ayé yóò tún lè lè wọ náà lọ́rùn tọ́lọ́wọ́n bá fèrè jì tẹ́lẹ̀ tó bá parẹ́ ànábì ni yóò jóná lọ́rùn. tó bá ti di pé ẹ̀mí rẹ̀ ti ń sọ̀sọ̀kúsọ lárí mọ́ arúgiri ọ̀yẹ́ bọ́ sínú ọ̀sà bọ́ sínú òkun òun mọ́tò tí ń bọ́ lọ́kàn yẹn làá máa kọ́ ọmọ lọ ìyàwó rẹ̀ bímọ látijọ́ yìí nígbà wọn ti fún ọ níwèé kí ló tó wá kù wọn náà kú wọn ni ọmọ sí a'udhu billahi minash shaitanir rajim fẹ́ a'udhu billahi minash shaitanir rajim fẹ́ fagbóòsì rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim fẹ́ fagbóòsì wọn ní kọ́dà bó kírun lọ́wọ́ tó ń rí ìrìnkú ẹ̀ lérí nu ètò ìsìn náà nìyẹn wọ́n yìí bá ti ṣe wọ́n bá ti bu àwùjù lé lérí yóò sálọ yóò fi ẹlẹ̀ lọ́rùn ojúkojú ojú mẹ́ ìsìn lápá ọ̀yọ́mọ̀ yá mi gbogbo àwọn tí wọ́n gbé fọ́tò ọmọ wọn sí social media àánú wọn máa ń ṣe mí àánú wọn máa ń ṣe kíní ìmọ̀ ń ṣe mí ẹ̀wá wo máa mi ẹ̀rí bó ṣe rí ẹ̀rí bó ṣe tó aburú ni ó aburú ojú ńlápá ànábì ní aláyínú haq ànábì ní ojú ńlápá o ojú tí wọ́n wá wọ̀ kaba pé ha kíní ìdẹ̀dá o tó bá jẹ́ ìka àlìjàn ló dìde yóò lè bàǹkan náà jẹ́ tó bá jẹ́ nire fẹ́ni rìn ọ̀bá sí masha Allah tabarakala yóò bàǹkan jẹ́ show off ẹ wá wò mí bí mo ṣe tó bí mo ṣe má ẹwọ tí mo wọ̀ ẹwọ tí mo jù ẹ mi ni mi máa ń ṣokùnfà ìpalára ni o ọdún bìnnà fan ó lè kí wọn nínú ilé kan ọwọ́ á rí ọmọ kan ọmọ yẹn yáyè púpọ̀ ọmọ yẹn wá níbi àmì kan ní ìjàgbọ́n bí bí ìgbà bí èyí tó kọ́mọ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí ní tọ́rọ́ ẹni tó máa ní tọ́rọ́ lẹ́kẹ̀ẹ́ báyìí ẹ mọ̀ pé ẹni tó bá ní tọ́rọ́ lẹ́kẹ̀ẹ́ máa fáyìn tí wọ́n ń bí ìjàgbọ́n lọ́wọ́ òfin ọ̀mọ̀dà fáàní ni ẹ máa fi èédú ẹ máa fi ṣe kíni ẹ máa fi nà lẹ́kọ̀ọ́ kan tó mọ̀ ẹ máa ń jáde síta káwọn yẹn ká mọ̀ bá máa rí fàyínà láàyìn àkọ́ torí pé ojú lápá bóun ṣe rí ń òun ti ṣe dọ́ ẹ kó ṣe masha tabarakala ẹni tó ń ṣe masala tabarakala ńkọ́ ẹ wà lọ́rùn lónìí àmọ́ máa ń bàjẹ́ látara ṣetán tó èèyàn máa wá ṣe fún rẹ̀ ìwọ náà fúnra rẹ̀ ń jọ wẹ́dìn rẹ̀ ọfẹ́ bó sọ́jú ayé kálukú ní kọ́ ọmọ bọ̀ àbọ̀ ọmọ rẹ̀ láàrin èrò ni wọ́n ní kọ́ wá gba ẹ̀rùnbó náà pé ọfẹ́ fún ọ ní oyè wọ́n wá pè ọ láàrin èrò àbí wọn àwọn àfa àwọn ní kọ́ ọmọ wá ṣe wá ṣe wọn ńlá àwọn èèyàn bọ̀ ọwọ́ <laughs> adákẹ́ wọ́n yí ọmọlẹ̀ agbádá ọkà kọ ẹlẹ́sẹ̀ ló ṣubú onímọ̀ gbájú jẹ̀nu ni èyí lè máa pọ̀tọ́ kí lọ́mọ sọ a'udhu bi kalimati llahi taama min kulli shaytani wa hama wa min kulli ayni láàmà ọ̀dọ̀ lè kọ́ ni ní tó wù ọ́ yẹn ń wẹ̀ lómi náà tó tọ́lọ́ ṣe fún ọ náà ń wẹ̀ pẹ̀lú gbólóhùn rẹ tó pé kó níbi aburú èṣù àtàwọn ẹranko burúkú àkekèé àwọn ejò tíọ́kàn wá fà tíọ́ fà tíọ́ fà wá báyàn tíọ́ sáyàn báyìí tí yẹn sì dágbére fáyé lọ́n níbi àwọn ẹranko burúkú àti gbogbo ojú tí máa lápá lára ẹni eléyìí amaka àwòdì kalimati la ìtaama bó sì máa ka nìyẹn sórí wọ́tọ̀ fẹ́ ṣe fọ́mọ rẹ ọmọ rẹ ọkùnrin òwe ìtúkà bí kalimati la ìtaama mi kulli shaitan wàhámà bí kulli aini láàmà ọmọ rẹ obìnrin òyìn zuki bí kalimati láì táàmà mínkù lè ṣètọ́ ni wàhámà wọ́n mínkù lè ayé ni láàmà kò sí ètò ìnira láti kàmẹ́ sọmọgbà tí òdìdí súnà tó máa ń ọ̀fọ̀ sọmọ pé àwọn irú àwọn ìwé tó mo kó yìí mẹ́fà rẹ̀ ó lè ha ó sì pé gbogbo ẹ̀ tán sọ lẹ́rọ èyí tí ọba sì yíyan kábíyè lọ́wọ́ àwọn àlùfáà ọlọ́lóyìn ìlú yìí tó ń lọ ẹ̀rù ń bọ̀ ọmọ tí ń bọ̀ lẹ́rù òun náà ni pé àwọn tí ẹ jọ ṣe kékeré àwọn wà lóko ọlọ́run ti gbé ọ̀gá ṣètọ́nà máa dẹ́rù bọ̀ pé àwọn tá a wúyìn ni wọn ò dùn sí ọ wọ́n sì ọ níka o <laughs> àmọ́ àwọn ìyá tó ti darúgbó nílùú yín tọ́jú pé àwọn ìlú àwọn ìyá yẹn àwọn náà ni wọ́n wúyẹ̀ wọn níjọ́ tí wọ́n ṣe kí ni níjọ́ tí wọ́n bí ọ àwọn ìyá yìí náà ni wọ́n dáná kó máa rẹ̀ àṣetáni ọmọ wa sọ fún ọ yí pé àwọn àyà jẹ àwọn ni ìyá tó darúgbó yẹn o ìyá àyà rẹ̀ ìyá bàbá rẹ̀ náà wà o gbogbo ẹni tó bá ti darúgbó là jẹ́ nílẹ̀ Yorùbá yóò yà tí ń ó sì ní ìyá yẹn bí yẹn o ẹ má kérò o wọ́n mọ̀ wádìí mọ̀ wádìí oṣó mọ̀ wádìí mọ̀ wádìí ojú sọ́ra ẹ̀ pẹ̀lú tó ti fi sọ ọlọ́run sọ́ra rẹ fàwọn yòókù lẹ̀ èyí tó bá jáde kọ́ máa jáde èyí tó bá jóso kọ́ máa jóso èyí tó bá jẹ́ka kọ́ máa jẹ́ka ayé mèrè kọ́ máa sí tiẹ̀ gbogbo wọn ọmọlẹ́yìn èṣù jáǹsẹ́ lábẹ́ ṣetán ni tí o bá ti wọ̀lú tí wọ́n sọ ni pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa tó bá ti ka bẹ́ta ó gbé yẹn síwájú kọ́ máa jẹ́ yẹn àtẹ̀fọ́ kọ́ máa bá yẹ lọ ah, ẹ má lọ Ah, ẹmọ́dọ̀rọ̀ ọ̀yà alágbájá o kìníkà o fún bá ti wo ìṣẹ́bà ti dẹ́kọ̀ ọ̀nà òdì fún yẹn ni o nígbà tí padà sí London lamẹ́ríkà àwọn òyìnbó wọn máa kórìíra yẹn ni o ọ̀gbọ́lọ́gbọ́ tọba gbọ́lọ́gbọ́ ìtọ́ kà ní mo sọ yìí ìlú tọba ti dé tó gbé bẹ̀ tẹ́lẹ̀ ànábì ní ka mẹ́ta tọba ti ka mẹ́ta aburú bẹ̀ òní sí ọ lẹ́yìn àwọn fáwọn ní àwa tá a máa ń kó lẹ́lé tuntun ìjádùá kan wà tó jẹ́ àdúrà lé tuntun ọ̀pọ̀lọpọ̀ àwọn fáwọn láwọn àwọn ọ̀kọ̀ṣẹ̀ bá àdúrà yẹn nínú súnà àmọ́ àdúrà yìí tí mo sọ yìí ó wà jẹ́nẹ́rà fún gbogbo ibi téèyàn ò gbé tẹ́lẹ̀ téèyàn ṣe kíni téèyàn sì fẹ́ gbé ọ̀wá ní sọ pé ànábì ló ní tá a bá sílé tuntun ká máa ṣe kíni òun la gbọ́dọ̀ máa ṣe àmọ́ èyàn lè ka látara pé àyè téèyàn ò dé rí tẹ́lẹ̀ téèyàn ò gbé tẹ́lẹ̀ ànábì tẹ́ bá sọ kalẹ̀ sáàyè kan tẹ́ gbé tẹ́lẹ̀ àwọn àlùjáde wà ń wọ́n fẹ́ kó báyìí wọ́n fẹ́ ba nǹkan jẹ́ o ẹ máa ní a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa tó bá di ká mẹ́ta ó kó ẹ̀rẹ̀ sínú ilé kan máa gbé inú ilé rẹ̀ suratul baqara ò lè kà nínú ilé anábì ìjọba kaba nínú ilé ṣètò náà jáde èyí tó wà ń ta òní wọlé chapter two eh, àfa àkànnà ni ó ka o kété kó pe àwọn àfa wọn máa wá kùn nínú ilé tuntun o tọkọ níbẹ̀rẹ̀ tọkọ mu parí kò níbo lẹ́tí níyẹn ní ẹ̀sìn wa ìwọ́n náà lọ kà kẹ́ fún rẹ̀ àbọ́mọ ẹ bẹ́ẹ̀ bá lè kà ìwà àfàyẹ̀ ọ̀kànjọ́ kà bákọ́là wọ́n lè jáde wọ́n máa lọ kọ́mọdé kankan máa erigun yàrá o kọ́mọsí sọ́tò bọ́kọ́rà ọlọ́mọ fífò tẹ́tì yẹn nínú ilé bóyá ilé tuntun prayer one oh four òun náà ni àdúrà yìí wà níparí ọ̀rọ̀ mi gbogbo ẹni tí ń ta mí ń ro mí ń dùn mí ẹgbàá mí Allahu akbar ọlọ́mọ fi kásán ara wa wọ́n fi dè wá mọ́lẹ̀ wọn ò ní kọ́ mọ́ lọ sí hospital àmọ́ kọ́kọ́ gbìyànjú náà kí n tó fẹ́ náwó mílíọ̀n lé lérí yẹn ó lè jẹ́ tí mo fẹ́ kà yí lọ́ọ́ kà tí ò ní ṣẹlẹ̀ mọ́ o ó lè jẹ́ tí mo sọ yìí ó lè jẹ́ tí mo fẹ́ kà yìí lọ́ọ́ kà tí nǹkan oṣù ní ni ọlá má tó sì ní náwó gbìyànjú padà bọ́bá wá kà tán bọ́bá wọ ọlọ́run ọba àlá tó rí pé hospital ni oògùn rẹ̀ wà àdúrà yìí náà lọ́rùn fi tì ọ́ lọ sọ́dọ̀ dókítà tó fún ọ ní oògùn ìwòsàn torí gbogbo náà wọ́n tráyè rẹ̀ ni o tráyè náà ẹ̀rọ ni o wọ́n tráyè rẹ̀ ni o oògùn tí wọ́n lò fẹ́ lómi tí ó mu wọ́n lò fẹ́ lómi kò ní respond gbogbo tí wọ́n ti rí fọ́ ni inú rán ni ara ń rọ́ ni ibì kan ara ni ọ́ anábì sọ fún Uthman bun Abil As Uthman bun Abil As ó lè bá nábì ah ó ní ẹgbẹ́ kan bẹ́ẹ̀ tí ń ta mí romi kí n tó gbà sílámù ní tí ń ta mí ní tí ń romi láì gbà wọ́n tí a gbà sílámù náà kò fi mí lẹ̀ ìrà nábì ara ni mí anábì ní dá yadaka ala alladhi ta'allama min jasadik ibi tí ń ta ó ti ń ru nínú ara rẹ̀ gbówọ́lé gbọ́wọ́lẹ̀ anábì ní gbọ́wọ́lẹ̀ anábì ń kọ́ ládùá àbí anábì eh. ní lẹ́yìn náà wọ́kùl kọ́ wá sọ tí mo fẹ́ sọ yìí bísímìlá sàlátà sọ pé bísímìlá ilẹ̀ mẹ́ta bísímìlá bísímìlá bísímìlá ọgbọ̀wọ́lẹ̀ eré rẹ̀ báyìí tí ń fọ́ inú tí ń rún ọgbọ̀wọ́lẹ̀ ẹ̀gbẹ́ tí ń dùn ọ ọgbọ̀wọ́lẹ̀ ẹsẹ̀ tí ń rún ọgbọ̀wọ́lẹ̀ bísímìlá bísímìlá bísímìlá ilẹ̀ ọ wà ní a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru a'udhu bi'izzati llahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru ọ̀kan nínú méjèèjì a'udhu bi'izzati llahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru wọ́lọ́wọ́ bá ń fi ọwọ́ sọ níbi aburú tí ní mílá yìí ń sì ń bà mí lẹ́rù ewu rẹ̀ ń bà mí lẹ́rù mo wá fi wọ́lọ́wọ́ mo fi wá sọ mọ́sà mú ìnira náà kú nínú ara mi anábì ní kò sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì a'udhu bi'izzati llahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru ó lóun ṣe tán báyìí ní ta mi ń romí látijọ́ yìí ó sì lọ. prayer one twenty four ìlọ́wà nínú citadel of believer a tún tẹ̀síwájú insha allah ta'ala níjọ́ méjọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn àkànṣe àdúrà míì tó tún kù nínú isnul muslim citadel of believer láti rí i pé ìwé yẹn ọlọ́run fi sàánú gbogbo ayé ni àfáà náà tó kó jọ síbẹ̀ kọ́lọ́ mọ́sàbá ní kẹ́ kọ́lọ́ ọba aláàkọ́mọ́sà gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa ọlágbára ọlọ́run ọlá àánú ọlọ́run lọ́lẹ̀ kọ́ àdúrà èyí tá à ń ṣe yà ń kọ́ ni àwọn tàbá ní ìwé kálọ̀lẹ́ rà lẹ́yìn náà lọ́lẹ̀ máa àdúrà tó yẹ kó ṣe fún ṣòro kọ̀ọ̀kan nínú ìwé náà lẹ́yìn náà wàá gbìyànjú kọ́ ọmọ tó ń tó ń ṣe ló mo wá bẹ̀lọ́wọ́ bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tí a kù sí kọ́lọ́mọ́sà ìṣàtúnṣe wa kọ́lọ́n sọ wa lọ́sàn-án kọ́lọ́n wa lóru yorùbá ní ibi amárásán àti ibi tá amárásán àdúrà yẹn òun nítumà kò síbi kan tá a ti lé sọ́ra wa kọ́lọ́n kọ́sá wa kọ́lọ́n ọba àlá kọ́sọ wa lọ́sàn kọ́sọ wa lóru kọ́sọ wa nínú aburú àwọn àlìjànú táàrí àtàwọn ọmọ èèyàn táàrí kọ́lọ́n ọba àlá kọ́ wa fún alátìbọ̀tán dáadáa mọ́jà tẹ́nítì ká mọ́jà ká tẹ́nítì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 يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان